olùdásílẹ̀ ìjọ kan ní ìpínlẹ̀ èkó ó rí ẹ̀wọ̀n he ẹ̀wọ̀n gbére sí ní ẹ̀wọ̀n ọ̀hún lórí ìfipábánilòpọ̀ gbajúgbajà olùṣọ́ àgùntàn kan ní ìpínlẹ̀ èkó olúwàfẹ̀yì rọ́pò daniel ó ti rí ẹ̀wọ̀n gbére he lórí ẹ̀sùn ìfipá bá àwọn obìnrin lò pọ̀ ọjọ́ ẹtì ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kínní ọdún 2024 yìí ni onídàájọ́ Rahmon Osodi ti ti ilé-ẹjọ́ tó ń gbọ́ àwọn ẹ̀sùn pàtàkì ní ìpínlẹ̀ Èkó ló dá ẹjọ́ náà onídàájọ́ Osodi ṣàlàyé pé Bishop Daniel ó jẹ̀bi ẹ̀sùn méjì tí wọ́n fi kàn án tó sì dá ẹjọ́ ẹ̀wọ̀n gbére fún ẹ̀sùn kan àti ẹ̀wọ̀n ọdún mẹ́ta fún ẹ̀sùn kejì gẹ́gẹ́ bó ṣe sọ adájọ́ sọ pé ìgbìmọ̀ tó ń gbọ́ ẹ̀sùn náà fi àwọn ẹ̀rí tó dájú hàn wípé bishop daniel ó jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án onídàájọ́ ọ̀ṣọ́dé pàṣẹ pé ọgbà ẹ̀wọ̀n kirikiri ni kí bishop daniel kó lọ máa lo ìyókù ọjọ́ ayé rẹ̀ pẹ̀lú ẹ̀wọ̀n gbére bákan náà ló sọ yí pé kí wọ́n kọ orúkọ rẹ̀ sínú ìwé àkọsílẹ̀ àwọn tó jẹ̀bi ẹ̀sùn ìfipábánilòpọ̀ ní ìpínlẹ̀ èkó pásítọ̀ náà tó jẹ́ olùdásílẹ̀ ilé ìjọsìn irene ministry ní ọmọ ìjọ rẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ẹ̀sùn ìfipábánilòpọ̀ kàn án ọ̀kan ṣàlàyé pé ó fi tipátipá bá òun lò pọ̀ ní ilé ìgbé rẹ̀ tó wà ní lẹ́kí àti nínú ilé ìjọsìn rẹ̀ ní ìkẹjà nínú oṣù karùn-ún ọdún 2023 ni ilé ẹjọ́ kọ́kọ́ fi sí àhámọ́ fún ẹ̀sùn wípé ó fi ipá bá ọmọbìnrin ẹni ọdún márùndínlọ́gbọ̀n kan lò pọ̀ ní ilé rẹ̀ tó wà ní lẹ́kí arábìnrin náà sọ fún ilé-ẹjọ́ pé lásìkò ètò àdúrà kan ni pásítọ̀ náà ṣe tipátipá bá òun ní àjọṣepọ̀ olúwàfẹ̀yí rọ́pò daniel ó jẹ́ ẹni tí kristi olúwa tó ń farahàn lójúkorojú ní ọjọ́ kẹrìnlá oṣù kẹfà ọdún two thousand and eleven ní ìlú ìdó ilé ní ìpínlẹ̀ èkìtì èyí ni àkọsílẹ̀ ọ̀rọ̀ tó wà lójú òpó irene christian ministry gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n kọ síbẹ̀ ìtàn náà lọ báyìí pé ìtàn náà tún ṣàlàyé pé nínú ìfarahàn ọ̀hún ni jésù ti sọ fún fèyí pé tẹ̀lé mi èmi yóò sì sọ ọ́ di ènìyàn lẹ́yìn èyí ni ìtàn ọ̀hún ní pé kí bíṣọ̀bù náà kó máa tẹ̀lé òun ó sì tẹ̀lé àṣẹ òun wípé òun yóò sọ ọ́ di ènìyàn àti wípé yóò máa kó àwọn ènìyàn jọ àwọn ènìyàn tí wọn ó jẹ́ gẹ́gẹ́ bí ọba lórílẹ̀ alààyè orílẹ̀-èdè Ghana ní ìlú Accra ni bishop Fèyí ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe ní Olúwa sọ fún un lòdì sí ìlú Lẹ́kí ní Èkó tó ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ fún ìdí èyí iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ bẹ̀rẹ̀ ní ọjọ́ kọkànlá oṣù kejìlá ọdún two thousand and eleven ní òpópónà specials road accra ghana láti ibẹ̀ ni ìrere náà ti ń tàn káàkiri àwọn ẹkùn áfíríkà wọ́n ní lẹ́yìn ọdún mẹ́fà gẹ́gẹ́ bí ajínrere ni wọ́n gba ìpè láti bẹ̀rẹ̀ sí ní gbin ìjọ káàkiri ilẹ̀ láàrin ọdún 2017 sí 2019 ni wọ́n ti ní ìjọ mẹ́tàlá lọ́wọ́lọ́wọ́ báyìí bishop olùwàfẹ̀yìrọ́pọ̀ ó ní ẹ̀ka ìjọ ní orílẹ̀-èdè nàìjíríà ní agbègbè ọ̀pẹ̀bí ìkẹjà ní èkó àti agbègbè lẹ́kì ẹ̀pẹ́ peninsula ní ìpínlẹ̀ èkó bákan náà wòlíì ọlọ́run ni mí wòlíì àkókò àti ìkẹyìn tó ní padà bọ̀ wá wòlíì sí àwọn orílẹ̀-èdè àti adarí fún gbogbo àgbáyé bákan náà oníwàásù ọ̀rọ̀ ọlọ́run àti olùkọ́ni nípa ìdókòòwò ni mí Ṣèyí Daniel ló sọ èyí lójú òpó Facebook rẹ̀ ṣùgbọ́n ní ìgbẹ̀gbẹ́yìn ó padà rí ẹ̀wọ̀n gbére he bíṣọ̀bù fèyí daniel ó rí ẹ̀wọ̀n gbére he fún ẹ̀sùn ìbánilòpọ̀ tipátipá ní ìpínlẹ̀ èkó. ẹ jọ̀ọ́ ẹ bá a subscribe pẹ̀lú dáhùn mẹ́rin rárá ẹ bá a subscribe.